العالمين gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ fún ànábì sallallahu alaihi wasallam pé kó máa ṣe ìrántí torí pé ìrántí ń kọ́ wa máa ṣe àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé afdalu zikir la ilaha illallah afdalu zikir la ilaha illallah ó ní ìrántí ọlọ́run ọba tó lọ́lá jùlọ òun náà ni la ilaha illallah wa afdalu du'a alhamdulillah wa afdalu du'a alhamdulillah pé tó sì dáa jùlọ nínú àdúrà téèyàn máa ń ṣe òun ni kéèyàn máa sọ wípé alhamdulillah ìrántí ọlọ́run tó ga jùlọ ká sọ wípé la ilaha torí pé la ilaha kalimatul ulya òun náà ni gbólóhùn tó ga jùlọ òun sì ni gbólóhùn tó jẹ́ wípé fatihatu lilijanna kọ́kọ́rọ́ àlùjọ náà ni ẹnikẹ́ni tó bá wí gbólóhùn yìí pẹ̀lú ìmọ̀ọ́nì pẹ̀lú ọkàn òdodo ọlọ́run bá ló máa wà àlùjọ náà anabi sallallahu alayhi wa sallam man qala la ilaha illallah mukhlisan dakhala aljanna ẹnikẹ́ni tó bá ń wí la ilaha illallah gbólóhùn pé kò sí ọlọ́run ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ẹnikẹ́ni tó bá wí látọkàn á wà àlùjànnà níbo ló lè sọ ọdí ẹni tó bá wí pẹ̀lú pé gbàgbọ́ ní ti òdodo tí o ṣe kó fi ń parọ́ dakhala àlùjànnà àdọ́bí ló máa wà àlùjànnà man kana akhiru kalamihi la ilaha illallah dakhala àlùjànnà. ẹnikẹ́ni tó bá ṣe wípé gbólóhùn tó wí gbẹ̀yìn nígbèsí ayé ẹ̀ òun náà ní lá ilaha illallah ẹni bẹ́ẹ̀ lọ àwọn àlùjọ náà gbogbo àwọn oore patapata pátápátá so mọ gbólóhùn lá ilaha illallah bákan náà ó ní èyí tó wá dáa jù lọ́nà àdúrà ni ká máa ṣe alhamdulillah torí pé ohun tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nínú òun náà ni alihamudulilá ìmàdúpẹ́ fún ọlọ́wọ́n ọba ìwà máa dúpẹ́ fọlọ́ọ̀mù ó ti borí gbogbo tó ń jẹ́ ohun téèyàn fẹ́ fi pè ọlọ́wọ́n ọba pátápátá torí ọlọ́run ní la ń ṣàkàtó la àyíyá nàkó tí ẹ bá ti ń dúpẹ́ tèmi ọlọ́wọ́n ọba máa ṣe àlékún oore fún yín òsì tí tí gbogbo wa wá bí ó ṣe àlékún oore torí tí abala fẹ́ ka oore tọ́lọ́ ti ṣe fún wa sílẹ̀ tẹ́lẹ̀

kéèyàn sì ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba òbíyàn bá wá orí lọ́dọ̀ ọlọ́run ṣá máa dúpẹ́ lórí eléyìí tó ti ṣe fún ẹ tó bá ti ń dúpẹ́ lórí eléyìí tó ti ṣe fún ẹ wàá máa gbà míì sí wọ́n sì ní tẹ́rù bá mọ pẹ́ dú tẹ́rù bá mọ lóru àmọ́ pẹ́ dá gbogbo ẹni tó bá ti ti ń dá ọpẹ́ àgbà míì sí ànábì wa Muhammad sallallahu alaihi ó ní man la yashkurillaha man لا يشكر الناس لا yashkuri la ẹni tó bá jẹ́ wípé táwọn ènìyàn bá ṣe dáadáa sí kò ní dúpẹ́ tọ́lọ́ bá ṣe dáadáa sí náà kò ní dúpẹ́ man la yashkuri qalil la yashkuri kathir ẹni tá a bá ṣe díẹ̀ fún tí ò bá dúpẹ́ tá a bá fún ní púpọ̀ kò ní dúpẹ́ sòtọ́lọ́ bá fún wa ní nǹkan díẹ̀ táwọn òpé díẹ̀ ni tá a dúpẹ́ lé lórí àfẹ́fẹ́ gbà púpọ̀ ni ló fi jẹ́ pé gbogbo ìgbà tí ọba ṣá ti nídìí nǹkan lọ́dọ̀ Ọlọ́run ṣá máa rántí ìtọ́nà ti ṣe fún ẹ kò sì máa dúpẹ́ lé lórí tábà ti ń ṣe eléyìí eléyìí tí a tún ń béèrè fún lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á máa ṣe fún wa ohun tó ní kálukú wa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba ní ti dáadáa kọ́nà máa ṣe ṣe fún wa èyí tá a sì ń wá sí Ọlọ́run ọba oníṣọ́ kúrò mẹ́ẹ̀ níbi aburú kọ́nà máa ṣe ṣọ́ kúrò mẹ́ẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين